ìjọba ìpínlẹ̀ èkó ṣe àkọsílẹ̀ ìpapòdà mẹ́ta lórí àrùn covid-19 ìjọba ìpínlẹ̀ èkó ló ṣe àkọsílẹ̀ àwọn ènìyàn mẹ́ta ní ọjọ́ àìkú tí wọ́n ti kú ikú kòrónà nígbà tí wọ́n ṣe àkọsílẹ̀ àwọn ènìyàn méjìlélógún tuntun tí wọ́n gba ìtúsílẹ̀ wọn kúrò nínú ilé ìtọ́jú tí wọ́n ti ń tọ́jú àwọn tó ní àìsàn ọ̀hún ní ìpínlẹ̀ èkó àjọ tí ó ń bójútó ètò ìlera ní ìpínlẹ̀ Èkó ló ṣí aṣọ lójú eégún ọ̀rọ̀ náà lórí ẹ̀rọ ayélujára wọn àjọ elétò ìlera yìí ṣe àkọsílẹ̀ lápapọ̀ ènìyàn méjìdínlọ́gbọ̀n tí wọ́n ti kú ikú kòrónà tí wọ́n sì tún ti tú àwọn ènìyàn igba ó lé mẹ́tàdínláàádọ́ta sílẹ̀ pé kí wọ́n mọ̀ lọlé wọn lẹ́yìn tí ara wọn ya títí dé ọjọ́ kejì nínú oṣù tí a wà yìí àwọn ènìyàn méjìlélọ́gọ́ta tuntun mìíràn ni àjọ ètò ìlera yìí tún ṣe àwárí wípé wọ́n ní àìsàn kòrónà tí ó fi jẹ́ wípé àwọn ènìyàn ẹgbẹ̀rún lé mẹ́rìndínlógún lápapọ̀ ni wọ́n ní àìsàn yìí ní ìpínlẹ̀ Èkó àjọ yìí kan náà tú àwọn ènìyàn méjìlélógún sílẹ̀ eléyìí tí ó mú àwọn tí wọ́n tú sílẹ̀ lápapọ̀ jẹ́ ènìyàn igba ó lé mẹ́tàdínláàádọ́ta ìbànújẹ́ ló jẹ́ láti rí wípé àwọn ènìyàn mẹ́ta ló tún ti kú ikú kòrónà tó sì já sí wípé àwọn ènìyàn tó ti kú ikú kòrónà ní ìlú Èkó lápapọ̀ jẹ́ méjìdínlọ́gbọ̀n ènìyàn lákòótán ìjọba ìpínlẹ̀ Èkó ké sí àwọn ará ìlú láti tẹ̀síwájú nínú mímú ìwà ìmọ́tótó lọ́kùnkúndùn pẹ̀lú lílo ìbòmú lásìkò tí wọ́n bá ń bòde. bí àwọn òṣìṣẹ́ ṣe padà sí ẹnu iṣẹ́ wọn lénìí látàrí bí ààrẹ Muhammadu Buhari ti pàṣẹ wípé kí òfin kónílé gbélé ó sinmi kí àwọn ènìyàn ó lè ráyè jáde lọ sí ibi ìjẹ ibi ìmú wọn gómìnà babájídé sanwóolu ti ìpínlẹ̀ èkó pàṣẹ wípé kí àwọn òṣìṣẹ́ lábẹ́ ìjọba rẹ̀ ṣì dúró sílé àná ọjọ́ àìkú ni òfin kónílégbélé tán gẹ́gẹ́ bí ààrẹ ti pàṣẹ rẹ̀ tó sì sọ wípé kí àwọn ènìyàn padà sẹ́nu iṣẹ́ wọn àmọ́ gómìnà sanwóolu ló sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan lọ́jọ́ àìkú pé kí àwọn òṣìṣẹ́ ìjọba náà sì dúró sílé ó sì ní eléyìí jẹ́ ara ìgbésẹ̀ láti dènà ìwọ́jọrin èrò èyí tó tako òfin máfarakanra ní ìpínlẹ̀ Èkó ó wáá sọ wípé òfin dídúró sílé ọ̀hún kó kán àwọn òṣìṣẹ́ tó pọn dandan fún láti wà ní ibiṣẹ́ wọn gómìnà ni bí ó tilẹ̀ jẹ́ wípé ó yẹ kí àwọn òṣìṣẹ́ tó wà ní ìpele kìíní sí ìkejìlá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn lónìí síbẹ̀ ó ní kí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba pátápátá sì dúró sílé ní ọjọ́ ajé èyí tí kò jẹ́ kí àwọn òṣìṣẹ́ náà lọ sí ibi iṣẹ́ lọ́jọ́ òní àti wípé ní ọ̀la tó jẹ́ ọjọ́ ìṣẹ́gun àwọn òṣìṣẹ́ àgbà láti ìpele kẹẹ̀ẹ́dógún àti jù bẹ́ẹ̀ ni wọ́n ní àǹfààní láti lọ sí ibi iṣẹ́ wọn gómìnà fi kún un wípé àwọn òṣìṣẹ́ mìíràn tó bá tún wá pọn dandan fún láti lọ sí ibi iṣẹ́ ni àwọn alámòójútó àsùnwọ̀n ẹ̀ka tí wọ́n ń ṣiṣẹ́ fún yóò pè gómìnà sanwó-olu tún rán àwọn ará létí wípé òfin márìnlá lẹ́sàájì ìyẹn láti agogo mẹ́jọ alẹ́ sí agogo mẹ́fà òwúrọ̀ tó ti bẹ̀rẹ̀ lọ́jọ́ òní ṣì ń tẹ̀síwájú. ẹ̀wẹ̀ òfin ọ̀hún kò kan àwọn tó ń ta oúnjẹ epo rọ̀bì àwọn tó ń gbé ohun ìrànwọ́ ìjọba rìn kiri àti àwọn tó ń pín oúnjẹ àti oògùn ìlera ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ Nigeria Center for Disease Control NCDC nígbà tó di àṣálẹ́ ọjọ́ àbámẹ́ta àwọn tó ti ní àrùn kòrónà ní nàìjíríà jẹ́ ẹgbẹ̀rún méjìlénírínwó ó dé méjìlá ìyẹn two thousand three hundred and eighty-eight àti wípé àádọ́rin lé lẹ́gbẹ̀rún kan ó dé méjì one thousand and sixty-eight ló wà ní ìpínlẹ̀ èkó nígbàtí ara àwọn mẹ́tàdínláàádọ́ta lé nígba two hundred and forty-seven ti yá wọ́n sì ti padà sí ilé wọn. lákòótán gómìnà sọ wípé kí àwọn ènìyàn tẹ̀síwájú láti máa lo ìbòmú kí wọ́n sì máa fi ọṣẹ àti omi fọ ọwọ́ wọn pàtàkì jùlọ òfin máfarakunra tó ń jẹ́ social distancing kí wọ́n mọ̀ pa mọ́. ilé ìfowópamọ́ àgbà ní nàìjíríà ìyẹn Central Bank of Nigeria tó jẹ́ ilé ìfowópamọ́ erin lónìgbò ti dá àwọn ilé ìfowópamọ́ lọ́wọ́ kọ́ láti má dá àwọn òṣìṣẹ́ wọn dúró gẹ́gẹ́ bí wọ́n ti sọ wípé yóò mú ìnira bá àwọn òṣìṣẹ́ ọ̀hún ẹ jẹ́ ká lọ gbọ́ bí ìròyìn náà ti lọ. ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti pàṣẹ fáwọn ilé ìfowópamọ́ gbogbo láti má ṣe ṣe àdínkù sáwọn òṣìṣẹ́ nítorí ìdojúkọ àrùn kòrónà bí ó tilẹ̀ jẹ́ wípé àbá dídá àwọn òṣìṣẹ́ dúró ti wà nílẹ̀ ní àwọn ilé ìfowópamọ́ láti ìgbà ìbẹ́sílẹ̀ àrùn atokowábalẹ́jẹ́ ní COVID-19. ilé ìfowópamọ́ Access ló kọ́kọ́ kéde ìpinnu tirẹ̀ láti dá àwọn òṣìṣẹ́ rẹ̀ sílẹ̀ tàbí gé owó oṣù wọn látàrí bí ohun gbogbo ṣe ń lọ lórí ètò ọrọ̀ ajé ọ̀gá àgbà iléeṣẹ́ náà Abat Wigwe ló kọ́kọ́ kéde rẹ̀ lórí ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀ látòrí fọ́nrán láti gé àwọn ìdá márùndínlọ́gọ́rin seventy five percent kúrò nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ ní èyí tí ó di ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń gbé pò yí ẹnu eléyìí tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nigeria Labour Congress dìde láti jà lórí rẹ̀ àmọ́ ní báyìí ìgbìmọ̀ ilé ìfowópamọ́ erinlónìbó orílẹ̀-èdè nàìjíríà cbn ti gbé òtílé fún gbogbo ilé ìfowópamọ́ láti má ṣe tú irun ẹyọ kan sílẹ̀ láti ara àwọn òṣìṣẹ́ wọn alukoro ilé ìfowópamọ́ àgbà náà isaac okorafo tí ó buwọ́ lu ìwé àtẹ̀jáde ọ̀hún lẹ́yìn ìpàdé àwọn ìgbìmọ̀ sọ wípé kí ìgbésẹ̀ náà má ṣe ṣẹlẹ̀ rárá pé kí ilé ìfowópamọ́ kankan dá òṣìṣẹ́ rẹ̀ sílẹ̀ lákòótán wọ́n sọ wípé gbogbo ìgbésẹ̀ ni àwọn yóò gbé láti rí dájú wípé ìdẹ̀rùn wà fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí ó tilẹ̀ jẹ́ wípé àkùdé ti ń wà nínú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ṣògo rẹ nìkejì fún tẹlifíṣàn orísun ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin aráalé gẹ́gẹ́ bí àná ọjọ́ àìkú ti jẹ́ àyájọ́ àwọn oníròyìn lágbàáyé ìyẹn ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún yìí a ti ní ògbóǹtarìgì oníròyìn akọ̀ròyìn ẹni tó tún mọ àtúpalẹ̀ nípa ọ̀rọ̀ ìṣèlú ìyẹn political analyst lórílà ọ̀gbẹ́ni Dọ̀tun Ọjọ́n ẹ kú dédé àsìkò yìí. ẹ kú dédé àsìkò yìí mà. àsìkò àyájọ́ àwọn oníròyìn tí a ṣe ní ọjọ́ àná. àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó fún gbogbo àwa oníròyìn ní ọjọ́ pàtàkì láti lè ṣe ayẹyẹ àdúpẹ́ kí ni ipa pàtàkì tí àyájọ́ oníròyìn ní lórí iṣẹ́ ìròyìn. Hmm. tí a bá ń wo ọjọ́ àyájọ́ oníròyìn ehm, nǹkan méjì ni a máa wò ìkíní ni ipa tí àwọn oníròyìn ń kó nípa mímú gbogbo ehm, agbègbè àti ìlú kí ó lè kí ó lè dàgbàsókè sí ìyẹn societal development ìkejì ni ipa tí àwọn oníròyìn ń kó láti lè mú kí àwọn ènìyàn kí wọ́n kúrò ní ipò àìmọ̀ lọ sí ipò mímọ̀ èyí tó ń pè ní from illiteracy to literacy tẹ́ bá wo ipa méjèèjì tí wọ́n ń kó yìí a máa rí i pé ó jẹ́ ipa kan gbòógì ní gbogbo orílẹ̀-èdè àgbáyé èyí já sí pé tí a bá ní àwọn oníròyìn ó ṣeé ṣe káwọn èèyàn má mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ táwọn èèyàn bá dẹ̀ a ní orílẹ̀-èdè kan ní àgbáyé lẹ́nu eléyìí tó ń pè ní North Korea tẹ́ bá ti wọnú North Korea ẹ máa rí i pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé díẹ̀ lẹ máa mọ̀ níbẹ̀ kí ló dẹ̀ fà á nítorí pé orílẹ̀-èdè North Korea kò fi ààyè gba àwọn oníròyìn láti ṣètò ìròyìn bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ so tí ẹ bá kúrò fún àwọn tó ti lọ sí orílẹ̀-èdè North Korea tẹ́ bá kúrò ní North Korea bó ṣe fara mọ́ South Korea tó yìí tẹ́ bá ti lè dé South Korea ẹ máa rí i pé gbogbo nǹkan máa yí padà èyí túmọ̀ sí pé ìròyìn àti àwọn oníròyìn ló jẹ́ ká máa mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ àwọn ló lè mú kí ìlú kí ó tẹ̀síwájú ibi tí a bá ti wá tá àti fi àyè gbà wọn láti lè ṣiṣẹ́ wọn a máa rí i pé irú ìlú bẹ́ẹ̀ kò lè tẹ̀síwájú àwọn ènìyàn ò dẹ̀ lè nímọ̀ bó ṣe yẹ kán ní tí àwọn èèyàn bá dẹ̀ nímọ̀ bó ṣe yẹ kán ní ní orílẹ̀-èdè àbí ní ìlú kọ̀ọ̀kan kò sí bí ìlú ọ̀hún ṣe fẹ́ di tó ṣe fẹ́ dàgbà sókè. ẹ ṣeun nítorí àkókò wa tá wo àrùn covid-19 tó wà lóde a rí wípé gbogbo ẹ̀ka pátápátá ni àrùn ọ̀hún ní ipa búburú lórí wọn kí ni ipa tí àrùn yìí ní lórí iṣẹ́ ìròyìn àti wípé kí lẹ rò pé ìjọba lè ṣe láti mú ìtẹ̀síwájú bá iṣẹ́ ìròyìn ká kó ìròyìn ìbéèrè méjì papọ̀ nínú ẹyọ kan nítorí àkókò wa. ẹ tẹ bá wo àrùn covid nineteen ó ti jẹ́ kí àwọn oníròyìn kí wọ́n mọ̀ pé àwa náà nílò láti ronú jinlẹ̀ láti mọ ọ̀nà mìíràn tí a lè máa gbà láti ṣe ètò ìròyìn èyí já sí pé eléyìí tí àwọn ènìyàn tó fi ń lọ sínú ilé agbára ká lò yẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ ti máa rí i pé àwọn oníròyìn ti ń lo ẹ̀rọ ayélujára èyí tó mọ̀ sí social media hmm. láti lè fi gba ìròyìn jọ so nǹkan pàtàkì tó kọ́ wa ni pé a lè máa ṣiṣẹ́ ìròyìn bí a ṣe ń ṣe tẹ́lẹ̀ a gbọ́dọ̀ lo ẹ̀rọ ayélujára èyí tó ń pè ní technology láti lè máa kó ìròyìn jọ láti mọ bá ṣe máa máa kó ìròyìn jọ èyí túmọ̀ sí pé a gbọ́dọ̀ kúrò ní pé àwọn oníròyìn gbọ́dọ̀ máa wà ní gbogbo ibi a gbọ́dọ̀ kúrò lórí yẹn lọ sí bí a ṣe lè máa fi ẹ̀rọ ayélujára ìyẹn technology láti máa kó ìròyìn jọ. kí wàá ní ipa tí àrùn kòrónà ní àrùn covid 19 tó wà ń ta nísìnyí òfin kónílégbélé kí ni ipa tó ní lórí iṣẹ́ ìròyìn ní ṣókí òun náà ni òun náà ni mò ń sọ ó ti jẹ́ kí ipa tó ní ni pé àwọn oníròyìn ò lè jáde bí wọ́n ṣe ń jáde láti kó ìròyìn jọ bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ ó ti wá ṣí ojú wa sí pé a lè máa ṣiṣẹ́ bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ ipa yẹn ti fi hàn wípé a gbọ́dọ̀ lo ẹ̀rọ ayélujára èyí tó ń jẹ́ ẹ̀ technology láti máa kó ìròyìn jọ ní gbogbo ìgbà. ẹ ṣeun adúlẹ̀ pé a pè yín tí ẹ sì jẹ́ wa ẹ ṣé. a dúpẹ́ a tẹ̀síwájú